mo kí káàbọ̀ sí ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára olúwàtúnmíṣe àdìgún lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá agbaninímọ̀ràn lórí ayélujára nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti ìbáṣepọ̀ ọkùnrin àti obìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ blessing ceo ló gba àwọn obìnrin nímọ̀ràn pé kí wọ́n tẹpá mọ́ṣẹ́ ó ní kí wọ́n mọ bí wọ́n ti lè múra lọ́nà tó women work work hard work smart Be independent. No be every problem but button they solve. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án adẹ́rìn pòṣónú ẹni tí àwọn ènìyàn mọ̀ sí àyàn pẹ̀kù ló fi fọ́nrán fídíò hàn níbi tí ó ti ń bá ọmọ rẹ̀ ṣeré tí ó sì ń bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ lọ́nà kọ̀jọ̀kan tí ọmọ òun sì ń wojú ìyá rẹ̀ láì kúrò níbi tó wà ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. Daniel what are you doing here? What are you doing? <laughs> ah mo dáràn Daniel ẹ. Eh? ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká dẹ́rìn pòṣónú tí àwọn ènìyàn mọ̀ sí Dino Melaye ló fi tàkùn rẹ̀ sọ pé nígbà tí wọ́n bá bí ọmọ tuntun sáyé ó ní àwọn ènìyàn wá kí ìyá rẹ̀ kú ọwọ́ lómi wọ́n á sì tún kíkú oríire ìrìn àjò oṣù mẹ́sàn-án tó lọ tó bọ̀ láyọ̀ eléyìí ni Dino fi gba àwọn ènìyàn níyànjú pé kí wọ́n lo ìgbé ayé wọn lọ́nà tó dára torí ìgbà tí wọ́n bá lọ síbi àgbáre ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúmọ̀ òṣèré ni tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìyábọ̀ Òjó ló fi ìtakọ̀ ǹgbọ́n TikTok fi kí àwọn olólùfẹ́ rẹ̀ pé wọ́n kú ọ̀sẹ̀ tuntun tí àpò àwọn olólùfẹ́ rẹ̀ sì ń kí ipò tó ṣeun ó kú ìfẹ́ tí wọ́n sì gbàdúrà pé ẹ̀mí tó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun ọ̀hún náà ni ó parí rẹ̀ lálàáfíà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìyàwó ìlú mọ̀ká dẹ́rìn-pòṣónú tí orúkọ rẹ̀ ń jẹ́ Mabel Makun ni ó sọ sórí ìtàkùn rẹ̀ pé ohun tí ojú òun rí nígbà tí òun ṣe àbẹ̀wò sílé ìwòsàn láìsí àlàyé látọwọ́ dókítà nípa ohun tó ń ṣe òun ní àgọ́ ara Mabel ló fi fọ́nrán fídíò fi dúpẹ́ lọ́wọ́ Olúwa torí wípé ó jẹ́ kí ògo tí ayé rò pé kò lè yọ lára òun jẹ jáde ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún aya òṣèré nì tí ó ń jẹ́ Dasola Ford ló ní pé wáyé owó ipò tàbí oyè kò ní ìtumọ̀ kò sì jẹ́ ohun ìwúrí níwájú olúwa ó ní wípé ohun tó ní ìtumọ̀ ni bí ènìyàn bá ṣe ìtọ́jú aláìní tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó sì ń ṣèkẹ́ wọn ní ìgbà gbogbo ó ní àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń wú elédùnmarè lórí jọjọ. nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúmọ̀ olórin tàkasúfèé nì tí àwọn ènìyàn mọ̀ sí báńkì w ló ní kí ènìyàn wá ọ̀rẹ́ kan tí ó jẹ́ kòríkòsùn tí ó sì já kíkanjú ènìyàn ó nítorí wípé gbogbo ènìyàn ló nílò èèyàn kan láti bá sọ ohun tí ó bá ń kọ́ lóminú ìlú mọ̀ọ́ká yìí ló sọ eléyìí lórí ìtàkùn ayélujára ayélujára rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta agbóhùnsáfẹ́fẹ́ àti agbaniníyànjú tí orúkọ rẹ̀ jẹ́ adéjọkẹ́ ẹwà èdè ló ní kí àwọn ènìyàn má banújẹ́ nígbà tí wọ́n bá ṣubú ó ní ẹni bá ṣubú ó sì lè dìde tí kò bá wẹ̀yìn rárá adéjọkẹ́ ló fi àwòrán ara rẹ̀ ṣàpèjúwe ọ̀rọ̀ náà lórí ìtàkùn rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀kan lára àwọn olórin fújì tí àwọn ènìyàn ń pè ní KS1 Malaika ló ní ọ̀nà ẹ̀bùrú mìíràn sí ayọ̀ àti inú dídùn ni fífi ijó yin adẹ́dá KS1 Malaika ló fi fọ́nrán fídíò sọ bí ó ṣe yẹ láti máa dunnú ní ìgbà gbogbo ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní adẹ́rìnpòṣónú kan lórí ayélujára tí ó ń jẹ́ Mr President ló fi fọ́nrán fídíò sórí ìtàkùn rẹ̀ pé àwọn dúpẹ́ lọ́wọ́ Allah tó fi ọmọ tuntun jòjòló ta òun pẹ̀lú aya òun lọ́rẹ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń kí i kú oríire ọ̀hún pé oríire náà á bá wọn kalẹ̀ òní jù báyìí lọ lórí ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára olúwa tún mi ṣe àdìgún lórúkọ tèmi ó dàbọ̀.